torí pé ìwé yẹn ó ń fi ọlọ́run bá hàn gẹ́gẹ́ bí ẹni tí ò rí kọ̀rọ̀ tí ò rí gbangba ó ń fi ọlọ́run bá hàn gẹ́gẹ́ bí ẹni tí ò lè rí ẹni tó bá farapamọ́ fún un ọ̀rọ̀ burúkú nìyẹn o ọ̀rọ̀ burúkú ni o láyàfà làlọ́ iṣẹ́ òfin àrùdì wọ́n láfi sámà wá wòwò gidi ìwé gidi wá sọ wípé kí nìkan kò pamọ́ fún ọlọ́run ọba nínú ilẹ̀ àti inú sánmà ìwé gidi wá ń sọ pé ewé kan ò ní jábọ́ àti kó wà nínú ìmọ̀ ọlọ́run ìwé gidi sọ wípé ọlọ́run mọ iye òǹkà ayè ìpẹ̀ ọmọ iye òǹkà omi ọmọ iye òǹkà ewé àmọ́ ìwé ìṣìnà wá ń sọ wípé odidi èèyàn méjì odidi ènìyàn méjì ádámà àti éva wọ́n lọ farapamọ́ sẹ́yìn igi nínú ọgbà olúwa olúwa ṣẹ̀wá ń hù ú sí wọn kò rí wọn ní tó bá rí wọn kò ní hu ọ wá ń hù sí wọn ó tún wá ní níbo lẹ́yìn wà á olúwa ò tó mọ ibi tí wọ́n wà láhìlá ìlàlá muhammadu rasulullah ó tún wá ń bi wọ́n léèrè pé àbẹ́yìn jèso ni olúwa ò kí wọ́n jèso. ìwé èlò sì ń gbé lọ́wọ́ ìwé tó ń gbé káàkiri nu tó ń gbé mọ́ abíyá ah, nǹkan ti sí ọ́ nǹkan ti sí ọ́ o ọ̀rọ̀ ẹ̀kọ́ gẹ́ arúkúyà o ọkọ̀ gẹ́ arúkúyà o àfikọ́ lọ́wọ́ bá ní sàánú rẹ kó jẹ́ kó rìrì ó kó jẹ́ kó pé wálé pé olúwa ẹni tí ó jẹ́ olúwa àìfarapamọ́ fún ẹni tí ó jẹ́ olúwa nǹkan kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kó mọ̀ nímọ̀ sí kó tó ṣẹlẹ̀ yóò nímọ̀ sí kó tó ṣẹlẹ̀ olúwẹlẹ́dàá wa ó ti nímọ̀ sí kọ̀ǹpútà pé ayé ó padà dáyé kọ̀ǹpútà kó tó dá kó tó dá gbogbo ayé àtọ̀run kò bá ọlọ́run ní òjijì kò bá kò níwù lọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ti wá ó ní kọ̀ǹpútà ti níwù ló ti jẹ́ in níwù kò níwù lọ́dọ̀ ọlọ́run. irú ọ̀rọ̀ jagajaga ń náà tún ni ẹni tó ń sọ pé yá nàbí yà lọ́ọ̀ì ọlọ́run ni mo pè wọ ànábì ọlọ́run o kóńtù lá àárín fúkà èmi ò mọ̀ ọ́ o. kí ni nǹkan ti ń bẹ tọ́lúwẹ̀ ẹlẹ́dàá wo ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sọ fún mi kí ìbágatipọ̀ bá jẹ́ kẹfìrì tọ́ọ̀bá ìṣó nǹkan kan pé kí nǹkan kan bẹ tólúwọ̀ ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹfìrí ni kẹfìrí tó dájú ní ọ̀nù pọfẹsọ ẹ dákun ẹ bá ní ṣe nǹkan kan sáàrin bóyá yọkò ní ọ̀rọ̀ ọlọ́run olúwa yín ni o bóyá ẹ yọ bóyá ẹ yọ láàyẹn kó ń bẹ tí àdìyá nàbí yàrá kóńtù àrífúkà à ń retí ń tẹ́bà sí lórí ẹ o kò dáa báyìí o kò dáa o ẹ gbọ́dọ̀ bàbá yìí kú o. Now, náà ẹ̀gá tó tẹ̀ wájú ẹ̀gá tẹ̀ wájú. Ah, Allahu akbar. Mirza Gulam Ahmadu. Ànábì ńlá ìjọ Amadíyà. Òjíṣẹ́ ńlá ìjọ Amadíyà. Jésù Kristi ìjọ Amadíyà. mẹ̀sáyà ìjọ amadíyà ẹgbọn tó tún jí o láti náà lè Qur'an ó ní olúwa bóun sọ̀rọ̀ wípé inna arsalna ilaykum rasula ṣáhìdánì alaykum kàmá arsalna ìlà fir'auna rasula ṣẹ́ni tí mo kà bọ́ táwọn. wàláì ó jí ni ó jí ni mi bá déwájú adájọ́ nàìjíríà ń sọ pé wàláì tàláì Mirza Ghulam Ahmadu ó jí àyà yẹn ni adájọ́ wàá sọ pé ìwọ arákùnrin níbo ló ti jí inú Kùránì ń wà ní ẹ sí súra alimuzammil alimuzammil Quran seventy three verse 15. ó jí àyà yẹn lódìdí ni kò jí láàbọ̀ odidi ló jí olúwa ẹlẹ́dàá ń sọ wípé inna àrísálínà ilaykum rasulan ṣáàhídàní alaykum kàmá àrísálínà ìlà fir'auna rasula. so ti rí báwọn ìbéèrè tí ó wá tẹ̀lé ni pé ẹ̀yin ìjọ amadíyà ṣé ànábì muhammed lọ́lọ́ ń fún ní àyà yìí ni àbọ́gà yín. ìtàn sì fi hàn wípé ànábì wa ànábì wa ó wálé ayé ṣáájú mirza gulam ahmadu ayé ti ń ka gbólóhùn yìí kí wọ́n tó bí ìyá láyà mirza gulam ahmadu ayé ti ń ka àyà yìí kí wọ́n tó bí baba ńlá baba ńlá mirza gulam ahmadu definitely òun òun ló jalè. tún gbọ́ mí o kò jalè mọ́ wọn bá o ó ní olúwa ẹlẹ́dàá sọ fún òun wípé iná àtọ́ iná kàlíkà ó fàr iná àtọ́ iná kàlíkà ó fàr so tún rí pọ́lẹ̀ ni ẹ̀yìn tètè yí ọ torí pé ìwọ náà há yẹn sórí. So ọlọ jíyàn nínú súra alikawfar súra alikawfar quran one zero eight aya alakọkọ aya alakọkọ ibẹ̀ ni mirza gulam ahmadu ibẹ̀ ló ti lọ jí i ọlọ́run ní iná àtọ́ iná kàlíkà ó sì bọ̀ bí ó sì lọ jí i ayé ti ń ka iná àtọ́ iná kàlìkà ó sára kí wọ́n tó bí ìyálà ìyá Mirza Gulam Ahmadu. gbogbo pé Gulam Ahmadu wálé ayé ó ṣe pé ọgọ́rùn-ún ọdún ni ayé ti ń kà over one thousand years so ti di kólé lọ́gá yín. àyà mi ìtúnrè tó tún jí o mirza gulam amadu ó tún jalè yakadu libaruku yaktofu abusorahum yakadu libaruku yaktofu abusorahum ibi tó ti jí ni ní súrọ́tù libakora quran two verse twenty quran two verse twenty Allah sọ pé pé yakadu libaruku yàtọ́fù àbùsọ́ràhùn kúlàmá àdọ́ àlàhùn màsáwùfíhì wá ìdá àzìlámà àléhìm kọ́mú wàláwùṣá àlọ́hù làzáàbà bí sámúhìm wá àbùsọ́rìhìm iná lọ́ha àlàkùlìṣẹ́hìn kọ̀dìr. ọwọ́ abọ́ síbẹ̀rẹ̀ àyà yẹn yàkádò lè bá rí ajimu. now bóyá ibi tí màá dúró sí lónìí ni táwa máa pàdé mi láàrin ọ̀sẹ̀ lórí irú amadíyà irú amadíyà ti di àárín ọ̀sẹ̀ báyìí ó máa pàdé mi lórí social media so ọjọ́ mẹ́jọ umudatulẹ̀ akam láàmà kàlọ́ǹtì wa. ọkùnrin kan nínú ìjọ amadíyà mo gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tó fi fọ èsì àrùgàrí amadíyà tó fi fọ èsì ìjọ àrùgàrí amadíyà tí mo ṣe nínú èsì tó wá fọ̀ ó ní kó o lè mọ̀ kéèmì ìsarábòsì èmi ìsarábòsì tí n bá sì ṣe mistake nípa rẹ̀ ń sọ pé mo ṣe mistake nípa rẹ̀ tí n bá ṣe mistake lórí comment tí n bá mú wá lórí ọ̀rọ̀ rẹ ń sọ pé mo ṣe mistake ok ó ní mo sọ pé Mirza Gulam Ahmadu ó sọ pé Olúwa bò òun sọ̀rọ̀ nínú àlèsìftà òun wípé innaka lasta alalehaki, inaka lasta alalehaki. dágúdájú ìwọ kò sí lórí òdodo dágúdájú ìwọ kò sí lórí òdodo yẹn wá sọ wípé àyà tí mo kà jáde yẹn ó ní connection pẹ̀lú àyà tó síwájú rẹ̀. èmi ò sì wo àyà tó síwájú ẹ̀ ní n fẹ́ kẹ́ ẹ dada kínní dáadáa ẹ wò dáadáa ṣé ẹ mọ̀ pé Gulam Amadu tó fi máa ń sẹpẹrẹtì àyà ó ní àmì hyphen ṣẹtiri ẹ rí i pé ináka yẹn hyphen kan síwájú ẹ nígbà tó débi alàlẹ haki àtúrí hyphen míì tó túmọ̀ sí pé àyà kan tó dá dúró ni àyà yẹn ok so nígbà tẹ́mi rí yẹn pé a. Ah, olúwa ẹlẹ́dàá rẹ tó bọ́ ọ sọ̀rọ̀ ó ń sọ pé ináka lásìtà alàlẹ́ hákì ìwọ kò sí lórí òdodo arákùnrin tó wá jámadí yẹn nígbà tí ó wá ṣe rìjọ ń dà ní abala eléyìí ó ní kí n lọ wo àyà Mirza Gulam Amadu tó síwájú àyà yẹn wípé yóò hàn sí mi pé kì í ṣe ọ̀gá àwọn gangan ni wọ́n ń bá wí ń bẹ̀. ẹjẹ́ wa lọ sí ibi tó wíhun àyà tó wá síwájú àyà yẹn sọ wípé sa òkùbírù hu fi àkírì lè wákìtì èmi yóò fi tó létí ní ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ní wákàtí ìgbẹ̀yìn èmi yóò fi tó létí ní wákàtí ìgbẹ̀yìn the following aya Gulam Ahmad ó wá sọ pé ìnáka lásìtá alàlẹ́ ak dájúdájú pé ìwọ o ò sí lórí òdodo all right ṣe wá rí ọ̀rọ̀ tó sọ yìí tá a bá tún tú méjèèjì papọ̀ pé èmi yóò fi tó létí ní ọwọ́ ọ̀gbẹ̀yìn ayé wípé dájúdájú o ò sí lórí òdodo ta ni wọ́n kílèmù pé wọ́n sọ àyà ìkalẹ̀ fún mirisa gulam amadu ni mirisa gulam amadu ni ok dájúdájú òun náà láàrò kàn sí pé olúwa tó ránṣẹ́ òun wọgì ilé àbí tí bá wá wo ẹ tún wojú tẹ́ ìwò dáadáa o tẹ́rẹ́ mi kò sí tí mo fẹ́ gbà bí àbòsí kò sì di dandan kí ẹ̀sùn ó pé mílíọ̀nù lórí ìjọ amadíyà kan tó di kèfèrí ẹ̀sùn kan péré ó sọ wọ́n di kèfèrí so tá a bá padà yọ ilé ìkóònú ọ̀rọ̀ yín ìyẹn ò túmọ̀ sí kẹ́ ẹ̀ ṣe kèfèrí mọ́ tá a bá yọ eléyìí tí mo fẹ́ sọ yìí tá a bá yọ kóònú ọ̀rọ̀ yín sẹ́ eléyìí ò túmọ̀ sí pé ẹ̀ ṣe kèfèrí mọ́ àmọ́ nítorí àmánátù ìlìmíyà ìmọ̀ àmánà ni ohun tó o bá mọ̀ ò ní o sọ mọ́ fi tiẹ̀ kún mọ́ parọ́ mọ́ ṣàbòsí mọ́ ṣe ìlara èyí ò lè hẹ́pù ẹ ọkàn fi gbẹ̀sẹ̀ ni. now going by the two verses yìí àwa yóò fi tó o létí. ní ìgbẹ̀yìn àkókò náà wípé dágúdájú ìwọ kò sí lórí òdodo gbogbo bitọ́lọ́wọ́ bá ti lo iná kàfá nàbì kò síbi kankan ń bẹ̀ tọ́lọ̀ ti sọ̀rọ̀ wóróworó yìí tàbá lọ wọlé sùràtù yàásín sùràtù yàásín. ká fi ṣe àpẹẹrẹ. bisimilahi rahman rahim yasin walikuru anile hakim innaka laminali murisalin ala siroti mustaqim so ti gbọ́bà yasin walikuru anile hakim aláwọ̀ ni mo fi alukurani tó kó fún ọgbọ́n mo fi búra innaka laminali murisalin innaka yẹn a ní ìdí ká béèrè pé ta lọ́lọ́run bá sọ ẹni tó gbéṣẹ́ rán ní bá sọ direct ìnàká lamina lè mùrìsẹ̀lẹ̀ dájúdájú ìwọ wà nínú àwọn tá a ránṣẹ́ aláṣìírọ́tìn mustaqim O sì wà ní ojú ọ̀nà tààrà. okay now àmọ́ mẹ́rìsà gulam amadu òun wá ń sọ ní ìsìn wípé kì í ṣe òun ni iná kàyẹn dúró fún ibi tí wọ́n fẹ́ sápamọ́ sí nìyẹn o ibi tí wọ́n fẹ́ lúgọ sí nìyẹn o ó ní kì í ṣe òun ni iná kàyẹn dúró fún ẹ tún wá wọ̀rọ̀ padà ẹ lọ rèé wo asterisk mark tó wà níbi akhir ṣẹ́tìrì سأخبره في أخير الوقت láàrin akhir àti alwakti ẹ wo àmì tó wà ń bẹ yẹn ní ń pè ní asterisk mark. ohun tó wá asterisk mark yẹn àmì asterisk yẹn ó wá fi ṣe ìtọ́sí ọ̀rọ̀ ni níbi ìtọ́sí ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ nsọ ń sọ sábàbù nùzúlù àyà ẹ̀gbọ́rọ̀ mi yé jagunlabi ọwọ́ ń sọ sábàbù nùzúlù àyà sábàbù kì í sínú kùránì inú àdìsí ni máa wà àmọ́ lọ́dọ̀ mi zagula Amadu sábàbù nùzúlù àyà tiẹ̀ ọwọ́ àánú kùránì tiẹ̀ kí lọ sọ síbẹ̀ ó ní. هذا ما أوحى إلي ربي èyí ni ohun tí olúwa ẹlẹ́dàá mi tó fi ránṣẹ́ sí mi ní ìmísí fi rọ́jù lẹ́nì nípa ọkùnrin kan ni kàláfà ọkùnrin tó yapa mi wákàfàrà ní tó sì pè mí ní kèfèrí. wàhúwà mini ụlọ ọ̀làmá hindi ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ààfáà India alimusamma wọ́n ń pe ni abi saidi baba saidi Muhammad Hussein alibatalawi alibatalawi batalawi minhum ni ní okùn ẹ̀nìyẹn o èyí ni ìmísí tí olúwa ẹlẹ́dàá mi tó fi ránṣẹ́ sí mi nípa ọkùnrin kan tó yapa mi tó pè mí ní kèfèrí ó sì jẹ́ ọ̀kan nínú àwọn àáfàá ilẹ̀ India orúkọ rẹ̀ ni baba Saidi Muhammadu Hussein Batalawi hmm. ẹja wa sopọ̀ mọ́ra wọn mo kọ́kọ́ fẹ́ bó ṣe mú ọ̀rọ̀ ẹ̀ wá mo fẹ́ mu wá kí n tó wá fún ní knockout ó ní sàkùbírù ń fi àkírìlì wákìtì èmi yóò fi tó létí nígbẹ̀yìngbẹ̀yìn èmi yóò fi tó bàtọ̀láwí létí sóye èmi yóò fi tó bàtọ̀láwí létí. èmi yóò fi tó bàtọ̀láwí létí nígbẹ̀yìngbẹ̀yìn wípé ìnaka lásìta alàlẹ́hàkì ìwọ o dágúdájú o ò sí lórí òdodo. arákùnrin yẹn ní aláìmọ̀kan làbúrò ìmọ̀ kí ń lo áyà ìfún Mirza Ghulam pé sábàbùnù zúùlù rẹ̀ òun ló wà nísàlẹ̀ yẹn wípé nítorí àáfàá kan tí ń jẹ́ bàtọ̀láwí bàbá Saidi Muhammadu Hussein bàtọ̀láwí nítorí ẹ̀ ni àyà yẹn fi sọ̀kalẹ̀ wá àmọ́ bàbá rọ̀ yìí mọ́ kò wá mú sàòkùbírù fi àkírí lè wá tì kò mú mọ́ ọkàn lọ mú ináka lásìtà alàlẹ́ hákì. So